jíjáde ní iléèwé gẹ́gẹ́ bí ọ̀mùdọ́ dé ó lé ní ọmọdún ẹyọ̀kan lé ní ogún mo lérò pé ayé yóò dáa fún mi mo darapọ̀ mọ́ ayé láti rí iṣẹ́ ṣùgbọ́n ṣe lánàá wípé uh, nígbà tí mo jáde níléèwé ó jẹ́ nígbà tí rògbòdìyàn June twelve crisis ṣẹlẹ̀ kò síṣẹ́ gbogbo rẹ̀ kò fẹ́ dáradára mo ṣe agùnbánirọ̀ mi pẹ̀lú ìgbàgbọ́ pé ohun gbọ́ yóò dára gẹ́gẹ́ bí ẹni tó kẹ́kọ̀ọ́ nípa geologist ṣùgbọ́n kò ṣílẹ̀ pé mi ò ní uh, àǹfààní láti rí iṣẹ́ mo rò pé nǹkan tí ò ní ju ọdún kan tàbí méjì lọ ṣùgbọ́n ó ṣùgbẹ́ tẹ̀síwájú kò sí iṣẹ́ láti bí ọdún márùn-ún mẹ́fà kò síṣẹ́ kan fún mi láti ṣe mo padà lọ ṣe master mi master tí mo ṣe mi ò fi ṣe kankan degree alákọ̀ọ́kọ́ náà mi ò fi ṣe kankan ó dé ibì kan mo rò wípé ó dàbí pé bad market ni mí mi ò ní ìmọ̀ tó kò sẹ́ni tó lè gbà mí gẹ́gẹ́ bí ẹni tí ó lè ní ìmọ̀ tó yẹn mo ní ìpèníjà nípa ibi tí mo lè gbé gẹ́gẹ́ bí àkọ́bí mo ní ìpèníjà láti tọ́jú àwọn àbúrò mi ah, ó jẹ́ ohun tí ó kọminú fún mi láti tọ́jú àwọn àbúrò mi ah ó dégbà kan ayé fẹ́ sú mi mi ò mọ ohun tí mo kàn lá fún mi láti ṣe nípa ohun kan àti mìíràn mo kọ́ mo pàdé custom officer kan ibi tí mò ń gbé ó mú gẹ́gẹ́ bí àbúrò òun di ìránṣẹ́ fún un uh, eléyìí ni mò ń ṣe tí mò ń wáṣẹ́ fún ọdún márùndínlógún mo rò pé títí pé kò síṣẹ́ fún mi gbogbo àwọn tí mo mọ̀ pé wọn yóò ràn mí lọ́wọ́ gbogbo àwọn tí mo fojú wò wọ́n yóò ràn mí lọ́wọ́ àwọn tí wọ́n wò mí gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n tàbábúrò wọ́n rò pé ah, ó ti jẹ́ ìṣòro fún wọn kò sẹ́ni tó fẹ́ ràn mí lọ́wọ́ èèyàn kan wá pè mí ó ní kí ló ń ṣe pẹ̀lú àwọn ènìyàn yìí àwọn ènìyàn yìí wọ́n ń pawó eh, sápò ara wọn ó kò lè wà ní àyíká wọn láì ní ohun tí wọ́n yóò ṣe gbìyànjú láti wọ nǹkan tí wọ́n yóò ṣe oh, mo wá rò pé kí ni mo lè ṣe mo wá pé ó yẹ kí n lè lọ sínú ipa logistics ohun tẹ́ni sọ fún mi jẹ́ ohun tí ó mú gbogbo gbogbo yípadà fún mi mo rẹ́rìn músẹ́ mo sọ fún ẹni tó ń gbé lẹ́gbẹ̀lẹ́ mi pé pápá iṣẹ́ tó ń ṣe yìí mo pé mo fẹ́ lọ nípa àwọn tó ń ṣe cargo ẹ̀gbọ́n ẹ̀ wá fi ẹni Indian kan hàn mí èyí tí Indian yìí ló jẹ́ tó ràn mí lọ́wọ́ ó ní ṣó lè ṣiṣẹ́ yìí mo ní mo lè ṣe dandan ni mo gbogbo ìpèníjà pa ẹ kó gbàgbé um, yẹn ó ti wà nínú iṣẹ́ náà fún ọdún kan ṣùgbọ́n ó ní ìpèníjà nípa àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó pé ó ní èrò méjì nípa wọn ó gbà mí síṣẹ́ láti ṣiṣẹ́ náà ó wá pè mí ní ọjọ́ kan pé mo ti bá àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà dòwò pọ̀ ìwọ nìkan ló yàtọ̀ mo rí i pé ojú olótùtù ènìyàn mo rí i pé òtítọ́ tó ní yóò mú dáradára mo ní ẹ púpọ̀ ọ̀gá it will move it will take you far. láti ohun tí mo ní gẹ́gẹ́ bí èròǹgbà àti ìwà ọmọlúàbí ó mú mi mọ ṣọ́nà dáradára látìgbà náà mo bẹ̀rẹ̀ sí máa tọ́jú àwọn òbí mi bẹ̀rẹ̀ sí máa tọ́jú tèmi tàwọn àbúrò mi mo bẹ̀rẹ̀ sí máa náwó lọ́wọ́ díẹ̀díẹ̀ láti bẹ̀ lọ níbẹ̀ sí máa mọ àwọn ènìyàn ní òkè òkun people in US in UK. gẹ́gẹ́ bí eléyìí ni ohun tó ń mú ìgbáyé mi yí padà orúkọ mi ni um, Julius Adéwuyì èyí ni ìtàn òmìnira mi.